وأقموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا أعوذ بالله من الشيطان الرجيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا طمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقول فلما بعد سواء المسلمين أتروا عليكم كلام أتجاري فنبي صلى الله عليه وسلم إن ترى bá من جك في jẹ́ kẹ̀ fún gbogbo wa ọlọ́mbà ní sàlékún kí ànàbí àti àwọn aráàlú àti àwọn sọ̀hábà rẹ̀ jẹ́wà náà àwọn ohun tó kẹ̀ pẹ̀lú àwọn ìṣòro àṣálàm lọ́wọ́ tí ò lè fún gbára rẹ̀ lẹ́ tí ò lè fún gbára rẹ̀ lẹ́ tí ò lè fi ipò kan gbára rẹ̀ lẹ́ àfẹ́mbá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàtọ̀mọ́kùnbí ẹbọ àbí ọkàtọ̀mọ́kùnbí wa mọ̀nàfíkì àfijọ́kọsọ́nà babylon kọmọ́jẹ ní táàmà ṣe kọmọ́ àtọ́sùn tàbí ní táàmà sọ náà kọmọ́ àtọ́sùn kẹta àmà ṣe ájì àmù ọlọ́mọsá àmà ṣe fẹ́ni kọ̀kan lọ́nà halali mẹ́jẹ agbábẹ̀ dọ̀tà wọlọ́ọ̀ba in ta filẹ̀ ta fi wá gbọ́rọ̀ lọ́wọ́ bá mọ́sá bá ní gbójú bá sí ń fẹ́ lọ à ń sákàkà ká má ba wà nú ẹni tí ó bá ṣe ìtọ́ wọn náà dákun jẹ́ wà nú ẹni tí ó wà nínú sàrásán jọ gbẹ̀rẹ̀ kìámà wọ́n lájà kan sọ rẹ̀ ní ìjẹjọ́ à ń bọ́rọ̀ bọ́ lórí sọ̀látù dúhà a sì mú ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdíth wà lórí rẹ̀ a sì sàdéhùn ní èní afẹ́yànjú àlámẹ́rin lórí ọ̀nà tí àwọn àfá àgbàdà pín gbogbo ọ̀rọ̀ àwọn àfá lórí sọ̀látù dúhà ní ìjẹjọ́ a sàràbí pé sọ̀látù dúhà ọ̀nà mẹ́fà ó ní ọ̀rọ̀ táwọn àfá ní lórí rẹ̀ èwo wá ní tọ́wà akọrọ̀bù ilẹ̀ sọ̀wáb táwà náà bá jọ fúnra wa ọ̀rọ̀ ní afẹ́ dájú àwọn ọ̀rọ̀ yẹn pẹ̀lú àwọn nǹkan náà bá ń gbọ́ yé nínú dí tẹ́nìkọ̀kan fi sọ̀rọ̀ nínú àwọn àfá rahimahumullah a sì ń pariwo fún wa tí wọ́n bá ní àwọn àfá àwọn àfá àwọn lẹ́n tọ́jẹ́ wípé wọ́n jogún mà látọ̀dọ̀ àwọn tí ń rí ànàbí sallallahu alaihi wasallam tó sì jẹ́ wípé lára dáadáa wípé alọ́sọ̀tọ́lọ́ máa máa fún wọn ní ọpọlọ pé mo sáfún lọ́pọlọ yìí nítorí àdéhùn tí mo ti ṣe wípé ń máa sọ ẹ̀sìn ìnìjí ọ dàrú bá ní àwọn tá à ń wí o tí wọ́n sọ pé àwọn àfáà sọ̀rọ̀ ń máa ń takùlà káyẹ̀ ẹlòmí wípé nígbàtá níbi sọ̀rọ̀ kalẹ̀ no kèésà àwọn tí wọ́n sọ tí ó yapa ń tàbí sàásìlámù ṣe ńlá ń tẹ̀lé ń tànàbí pẹ̀lú nǹkan tí wọ́n ń gbọ́yé látọ̀dọ̀ àwọn tí ń sọ̀rọ̀ ànábì fún wọn sallallahu alayhi wa sallam àwọn tá ń pè ní àfáànù ànábì sallallahu alayhi wa sallam nínú àwọn àhàdífù tá lọ a rí wípé ó kírun rákà mẹ́jọ níjọ́ tí alọ́sọ̀tàlá ń sí mẹ́kà fún gẹ́bùsùwání hadithu umu hani tó jẹ́ sísítà sí ali radiyallahu ta'ala arda bákan náà ní ìjẹjọ́ a rí ẹ̀rí bí anu sọ̀rọ̀ sálám a máa gba lọ tó ti ń bọ̀ láti àjò nítorí wípé káànà yẹni hàní tòrú kìlẹ̀ ìlànà ọmọ ń kọ̀ pé kéèyàn ó fi òru wọlé téèyàn bá sẹ́rìn àjò kéèyàn wọlé jú mama àrùn bí ọ̀lọ́yàn náà fílà ní masalasi àtúnrí ẹ̀rí pàmsàrásálám ọwálé ìtìbáàn ibn malik wọ́n níbẹ̀ àbí ìyàn náfìlà nílé ìtìbáni bin Malik bákan náà ìyàwó Aisha radiyallahu ta'ala ardaha ẹ̀rí ojú àhàdíìsì tọ̀wálọ̀tọ̀ ọ̀dọ̀ tí wọn lórí sọ́látù dúhà ọjẹ́ mẹ́ta a sọ mẹ́tẹ̀ta náà padà lẹ́ni ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn àfáà láfẹ́ wá kó wá báyìí gbogbo àwọn àhàdítọ̀ pa duhai báyìí náà làwọn sọ̀hábà náà se pín gbogbo sọ̀hábà pátá lápanupọ̀ gbogbo wọn pa gbogbo wọn wọn ò dúó ráyù kan wípé sọ̀látù o hukumu rẹ̀ rẹ̀ hatman kakọ gbáyùn o tí imam Ibn al-Qayyim rahimahullah tí wọ́n kó jọ tọ́rọ̀ ń sì pín sí mẹ́fà àkọ́kọ́ ó ní alqawlu bi istihbabiha irun duha afẹ́kamáyàn tàbá ìsọ̀bá súnnà nìyẹn mustahabba ìdán gbólóhùn afẹ́kamáyàn yìí Se súnà ni tánàbí sánà rẹ̀ fún wa sọ̀rọ̀sálàm tí wọ́n bá ní sánà kéèyàn ọ̀lànà tí wọ́n ń pè ní súnà náà nu ọ̀nà tánàbí tọ̀ inú fi jẹ́ wípé kákíyèsí ara ká máa túmọ̀ nǹkan fáwọn èèyàn o ẹ rí pé mùsùlùmí tá a jọ ń kírun tá a jọ ń gbáwẹ̀ náà ni ó tún máa sí ẹ̀yẹ tó bá rí pé ẹni tí kò tó yín fò képe ẹ súnà ẹ sì mọ̀ tún tí ẹ jẹ́ ó tí ń sọ ẹ wọ́n ń rìn nàbí ànàbí rìn tó bá yíye bá ń sí yóò sí yóò máa pé ẹ̀mí àwọn ìsàlùsúnà mùsùlùmí làwà o ìsàlùsúnà o àwọn ọ̀tọ́ bí ànàbí ń tọ́ o mùsùlùmí làwà o <laughs> ẹ̀lágbẹ̀ mọ́ kó ń bá omi ọ̀tọ́ bí ànàbí ń tọ́ o ẹmọ́lẹ̀ mọ́bi tí ń ọ̀tí rìn sí o rìn ànàbí ń tọ́ títí tí ẹlú èmi ọ̀tọ́ bẹ́ o ni tí wọ́n wá ní sunna ojú ọ̀nà tánà bí ń tọ̀ káfíru gbàlẹ̀ ojú ọ̀nà ni ta lọ́tọ̀ kí sọ́kùtò wọ́n mọ̀ kọjá àkókòsẹ̀ tí è sọ̀rọ̀ ẹgbẹ́ wípé àwọn tẹ̀blígùn ní á la lè sọ̀rọ̀ tẹ̀blígùn ọ̀rọ̀ tá sàm fi orí ẹnu ojú ọ̀nà kan ta lọ́kọ̀tọ̀ sọ́sọ́lá kíyàwó owó bojú ojú ọ̀nà wo ni ta lọ́kọ́kọ́ tọ̀ sallallahu alaihi wasallam bára bí se wá ń tó ojú ọ̀nà ní ma dìgí ni o ní bá ń díẹ̀ sí tẹ́ ẹ bá wá rẹ̀ nìkan tó ní pé ẹwọ́ ìdákú èmi ẹni ọmọrúwàdúwà tẹ́ yálù súnà máa ṣe tí o ṣùgbọ́n náà sá máa lọ bìdí àná máa ṣe àwọn a máa ṣe ẹ̀yin náà lọ sàdúrà tí tó bá ìlànà súnà yìí tẹ́yìn lẹ́yìn ṣe kí mu kí ni ń pè ń súnà ojú ọ̀nà tánà bí ń tọ̀ bẹ́ẹ̀ nìkan bá wá sọ pé òun kírun fọlọ́sọ àtàlá wọ́n ní kí ni ó ní mùsùlùmí níbo fẹ́ wọlé àlìjánnà ó wá ní ah, ṣùgbọ́n mi èsà lù súnà o èmi ò tọ́jú ọ̀nà ànàbí o ṣé ẹ mọ̀ pọ̀rọ̀ òye ẹ mọ̀ wà bàjá sùúrù ni ẹ mọ̀ sí kí ni o wàláì bàtíyàn bá farabalẹ̀ tó bá gbọ́rọ̀ ẹnu ẹnìkan ni ó tó wá mọ̀ wípé sọ́gbọ́n àbí ọgbọ̀n wàláhí ọ̀rọ̀ tá ń sọ ìkọsẹ́ ń tẹ́ẹ̀sọ̀ fún wọn ní ìsì tí ò ní kó ìsálùsùn náà tẹgbà afáà ń jẹ́ ń pè ń súnú ojú ọ̀nà mà ní wọ́n wá fi tìsọ̀dọ̀ ànàbí ojú ọ̀nà tánàbí tọ̀ bọ́ bá sì ànàbí mélòó ojú ọ̀nà tá láwọ́ àtọ́ olójú ọ̀nà ànábì ni wọ́n tọ́ wọn àrígbá níbi tọ́jú ọ̀nà kí wọ́n tó tọ̀nà mí náà alùsùn bọ́yá alára tá a fi sọ ni kò jì òyí a ìkan sọ ń dò ní kírísítẹ́nì ni o ó ní báà náà máa ń pe jésù rọmọ ọlọ́run èyí táyì náà máa ń sọ ń kọ́ kò síbi tí wọ́n ti dákọ̀ ànábì ó ní sallallahu alaihi wasallam àtúnbà bẹ̀lọ́ ní kọ́ máa sàlékún kí ni o ìkẹ́ rẹ̀ ìlú fìtẹ̀ pé kọ́dà bá tún sọ a àì máa sọ wípé àdúgbò fọlọ́wọn ọba afẹ́bẹ̀rẹ̀ ètò yìí bákan náà a sì ṣe ìkẹ́ àti gẹ̀fà nàbí a sì yin ànàbí no àtọ̀rọ̀ dàrọ̀ sọ̀rọ̀ àtàlà kó sàlékún kẹ́ àti ìgẹ́ rẹ̀ fánàbí sọ̀rọ̀ sálàm ó sì ní manzila lọ́dọ̀ lọ́pọ̀ sọ̀tàálá kí lè rí wa anabi sallallahu alaihi wasallam ẹnìkan bẹnu sọhábà kama jẹ́ àfi sunan à ń pè ní rọ̀bíà ibnu kábùlà aslami in tó tó wà lẹ́rì tó lè jó ń kálukú ó múra sọ́rọ̀ ara rẹ̀ ó ti tónú àdífì rọ̀bíà yóò filé fọ́nà lẹ́ẹ̀ yá àjókò kawájú ilé ànàbí látàárọ̀ dalẹ́ ànàbí fẹ́ gbẹ́gbọ̀n yóò sàrẹ́ bá gbé wọ́n fẹ́ lọ pọnmi yóò sàrẹ́ bá nàbí pọnmi wọ́n fẹ́ sèkìní kan ní ìntì máa ń senu ọba ti ráyè kẹsí kejì tó bá ti á sú yá lọ jókòó lẹ́nu ọ̀nà musa salam pé ó ṣe é ṣe kánà bí òdún lóru pò ń fẹ́ mú nǹkan kan bí má tó pé mo gbalé lọ ní ìsìn ah ṣé n kò ṣiṣẹ́ àbọ̀ báyìí ayé màtúmọ̀ tí ń ṣe o ẹ má pé ẹjẹ́ àpapọ̀ àti màtúmọ̀ nígbà tó ṣe sáà torí àdíìsì nítàn

ọwọ́ àdìjọ kan ànábì wà á wò sùsù pé kí lọkùnrin yìí ń wá bí ti ń ṣe iná sójú rẹ̀ ràn lọ wá tó báyìí ah, ah! ànábì wà á ní yàrá bí yà sẹ́ni otik ìdùnnú ló gbà ànábì náà dọ́nà ànábì lẹ́nu àlà ìntọ́ bá wù ọ̀nù obìnrin sì fọ́ jẹ̀mọ́ ẹ worú tó ṣe ìfararó lẹ́hún wàláhi wàláhi gbogbo ẹni tí wọ́n máa ń pè láàfà mọ́ bàtà níyàn méjì lò wà lẹ́ ò sọ́ọ̀tì kọ́dà kọjá àfẹ́ ẹ̀lẹ́gbẹ́ wà lé ọlọ́run ọjọ́ lẹ́yìn rẹ̀ tó bá ń bẹ lórí dáadáa méjì nìyẹn fi máa ṣe ìsìláàmù inú kọ́ máa ṣe torí nǹkan kan tó bá ṣe torí nǹkan kan ọ̀ bàbẹ́ lọ tó bá jẹ́ torí ọlọ́run wà ọmọ náà ibi àti pọ́blẹ́mù náà kò sẹ́nìkan tí ń pè lẹ́yẹ tí wọ́n bá ní ẹnìkan o ewé orí omi ni ẹ lọ wà níyàn rẹ̀ wà inna máa in mànáwà ọlọ́run ní ogun tẹ́ ẹ bá ti gbèrò ilé ìgbàládọ́dọ̀ mi náà ní ìbá yín lò rọ̀bíà wá ṣe hídímá yìí ànábì ìdùnnú wá gbà nàbí yìí tí mo pé dùnnú gbé inú ìtumọ̀ àdífì náà láti jọrí o àbí wa ní sálni ọ̀tí ìyá rọ̀bíà yìí tó bá wù ọ́ wá bí mi yìí sì fún ọ ah, nígbà rọ̀bíà náà wá gbọ́dọ̀ tó tóbi ó ní dáàni ya Rasulullah ufakir fi nafsi anabi irun tó sọ yìí ó gba ìrònú sí méje sáré sọ báyìí ah látẹnu rẹ ah mo dúpẹ́ ọlọ́run ti sẹ́yìn iṣẹ́ mi nu látẹnu anabi fún lásìkò díẹ̀ rọ̀bí àwa lọ́ọ́lé ọwá jókòó ìwà ń ronú ọwá dorí kodò ó ní fatafakart fakult fi nafsi lẹ́wọ̀sẹ̀ altrasasam ṣe yìí fi dúnìá tí ń bá bí anabi léèrè nǹkan kan pé bá ń bẹ kí n dolówó wakọ̀dì àrọ́fùtù anna dúníà mú nkọ̀tí àtún wà záà ilá ayé ọ̀tàn ìjọ ọba tàn náà mọ́tánmọ́wò nù tí má lọ bí ẹ̀rẹ̀bí lè rè pé kọmọ mi ó pọ̀ kẹ́mi mi ó gùn bí má tó ń kúrú jù mí ń kọ́ ìbànújẹ́ ni ó lóun sáà ogun ẹ̀ mọ́ra wọn mọ́ wá òpin ah, wa kana rasulullah sallam bil manzilati allati kana fiha min Allah subhanahu anabi sì ní bẹ nípò tọ́lọ́ opportunity ni tí ń ó béèrè kí ronú sí o mú ní kò burú wọ́n sọ fánà bí pé jẹun wàlìjọ náà bá ń sáyìn rẹ̀ tí wọ́n ló ní béèrè tó bá wù mí ń bọ̀ pẹ́ àbí wàá pè padà ní mo ti ronú sí o àbí ní kíni ó ní antashfa alinda rabbik hatta yu'tiqani minan nar bá ń bẹ̀ lọ́n kọ́rọ̀ mi ọmọ jà náà kí wọ́n pè ta ń sáyìn ọ̀rọ̀ látàyé pé anabi ti sáyìn mi pé mo ti rọ́ màlìjọ náà wọ́n náà ló ní tó bá wù mí ó sì ọlọ́run wa ní man amaraka bi hada ya Rabi'a ta lọ sọ ń tọ́ ń sọ ìfún ọwọ́ Rabi'a ó ní wallahi fúnra mi náà mòrò fúnra náà lòrò ó ní fúnra mi náà mòrò anabi <gasps> ni in tó béèrè yìí tí ẹ̀yìn pánà bí ti mọ̀ pé òun ò lágbára ní a'inni ala bikẹ́tọ̀rọ̀tì sojúd tó o bá fẹ́ hẹ́pù mi tó rìn mí náà lọ ọ̀wádìí nìsan ìwọ mọ́ fèélì ṣe ń tọ́rọ̀ nàìjíríà dànù gbọ́ mọ́ fèélì mélòó ní ẹni ń bèrè nù kírẹ́dìtì ní ui ó ní iye báyìí ni májàngí kí náà sọ pé fún kọ́ọ̀sì kí náà ní kó skọ́ nù jambu rẹ ó ní iye báyìí ìwọ̀ságbà irú ntánà bí n sọ fún rọ̀bí àjọ náà nù in tí ó ṣe é dìfẹ́ndì ìwọ gbé lọ àmọ́ ní pàṣẹ́ntì ń rí nǹkan ló ń bẹ̀ yẹn ah, ẹni ìwọ wá ràn mí lọ wá jẹjọ tí wọn bá ń síwò iṣẹ́ rẹ wọn rí i pé ìforíbalẹ̀ fọlọ́wọ́n bá pọ̀ mbẹ́ ó ti rìn mí náà lọ́nà wà pé wọ́n lọ igbó ti ṣàdéhùn pé gbogbo gbàtẹ́rù rẹ súnmọ́ wọn náà jù nígbà bá foríbalẹ̀ kí nínú ó ti bìrì àjẹ́ náà ń bẹ́ẹ̀ rí jọ wọ́. táwọn wá sáyìn ọ̀rọ̀ bíà nàám tó ń ti bó se wú ànàbí nínú tó tó ń ti bó ṣe wọ́n sàsàrám lórí tó kíram sàm darí ẹ̀kọ́ jùmọ́à sẹ́yìn òsákọ̀rọ̀ àníbí sọ bí agbára ìdí àbí ọ̀sọ́dé apákanú àwọn àfáà ni duha láàtúṣọ̀rọ̀rù ìlàlìsábàbìn àì máa yẹn náà fílà àdúwà ní táwà gbọ́yẹ gbogbo àdísì tàrí àfi pẹ̀lú sábàbì gbogbo àdísì tọ̀wá wá lọ́dọ̀ ti àtàwà ríkà pánàbíyàn wàtàfàkọ̀ wùkú rùhà wàtà dùhà máàtìlá fílà àsìbàbì ṣùgbọ́n gbogbo àsìkò tánàbí yẹn yìí ń bọ́ sásìkò dùwà ni bó ti ẹ̀jẹ̀ pé ní ti fi yàn yàtọ̀ wọn lálákọ̀ọ́kọ́ Hadithu umu ani níjọ́ tá nàbí wá sí maka tọ́yẹn náà fi làrákà mẹ́jọ yìí wọ́n lànà ìyànjọ́ náà lọ́hùn fún kíni o ọmọ jẹ́ sọ̀látùlì ni subhatùlì fatihi ni àjẹ́ wípé súnà ń tànà bí ìṣẹ́jọ́ náà ni pé ìjọ́ tọ́lọ́ ń bá ti ń gbẹ́ ní ìlú fẹ́yìn mùsùlùmí ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ sì máa fìrun dúpẹ́ bẹ́ẹ̀ bá wàá fìrun dúpẹ́ ẹ máa fi rákà mẹ́jọ ẹ máa fi dúpẹ́ ṣùgbọ́n gbàtà níbi ọwọ́ àyàn ọwọ́ abọ́ sásìkò kí ni o duha mẹ́ni sábàbí nù wọ́n ní mìíràn tún bẹ́ hada min hadith abdullahi bin abi awfa wípé sàlám sọ́lá sọ́láta duha ṣukran lillah indama bushiro birosi abi jahal nígbà fún rò pé abu jahal wọn bẹ orí ẹ ní badiri anabi bara sínú náà fi làrákà méjì wọ́n ní yùn náà jọ náà dùhà tí ń bá nù rìwáyà táìmù tí ó yàn náà fílànsì náà dùhà lọ bọ́ sí táìmù tí ń fún rò náà dùhà ni ó ṣe déédéé ni àmọ́ yàn náà fílà rákà méjì náà láti fúra sọ̀sọ̀rá tí wọ́n bá ń tàn mọ́ nǹkan kan tó bá ṣẹlẹ̀ kò tí ẹ̀ jọmọ́rọ̀ àmọ́ yàn fílà dùhà ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní tá a bá wà dé ìfìyàwó Aisha akásà sàlám yusalli salata dùhà wọ́n bí yàwó lẹ́nu sáà duha yanni la illa an yaji'a min maghribihi àfi tó bá dé látàjò a jẹ́ pé táìmù tánàbí ń dé lájò yìí tó sì ní àmọ́ máa fi òru wọlé a jẹ́ pé ìyálẹ̀ ta ti ń déhùn tó bá ti á kó mọ́sálásí tọ́lọ̀ rẹ̀ yẹn náà fílà tó sì à ń sálámà sáwọn ará ilé rẹ̀ ń ṣe déédéé ìgbà ń dé ní dùwá ni kì í ṣe náà fìlà dùwá níyàn ọ̀rọ̀ kan nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé látúsírọ̀wù aslan kò tí ẹ̀sìn inú ẹ̀sìn látúsírọ̀wù látúsírọ̀wù aslan kò sí inú ẹ̀sìn eléyìí ni ráyè Abraham ibn Auf kọ bá yẹn rí radiyallahu ta'ala arda wa ghayru min as àwọn ọ̀gbọ́n yìí bàn ọ̀rọ̀ kẹta ni wípé yustahabu fi'lu ha taratan wa tarku ha taratan kéèyàn ọmọ máa mú ní tí ọmọ yẹn ń dojúmọ́ bí yàn bá yàn sáà kó tó fi ilẹ̀ gẹ́gẹ́ bí tí abúlé abúlé Abbas gbọ́yé ń tiẹ̀ wípé káàna abdullahi bin abbas yusalli salata du'a ashran wa yatruka ashran a máa yàn so bí ìjọ mẹ́wàá ìjọ mẹ́wàá mi yóò tún fílẹ̀ ìjọ mẹ́wàá mi yóò tún yàn ìjọ mẹ́wàá mi yóò tún fílẹ̀ wa ghayru min as-sahaba salatu duha tushra filibuyut láfil masajid ilé láti máa yàn àgbọ̀rọ̀ wá yàn masalasi àwọ̀bìlá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ńlá sọ́run àbí ẹlẹ́ẹ̀karùn ó ní pé bídíà ni wàhádà alàráyà abúlábìn umar radiyallahu ta'ala anhu àrùdọ̀húnmá abúlábìn umar ó jókòó mọ́sálásí ń jọ kan gẹ́bí àfáwà sa'id bin mansur bí ẹ sì gbàríwáyà ìwá antoriki mujahid mujahid àti urwa wọn wọ masalasi wa abúlábìnrin umar jalison abúlábìnrin umar joko wa idha an-nasu yusalluna salata duha láwọn yàkan bá dìde wọn yan nafila duha abúlábìnrin umar àwọn abilé rẹ̀ wípé kí làwọn èèyàn ń ṣe ó ní wọn yan nafila duha bídà nínú rìwáyà mi wọ́n bi léèrè wípé kí ni tí ń dánwò yìí ó ní bídíà ni illa annaha min ahsani ma ahdathu muhdatha wọ́n dálẹ̀ nu ẹ̀sìn bó tiẹ̀ jẹ́ pé lára ń tọ́ da tí wọ́n dálẹ̀ lọ wà kí ni gbólóhùn tó mí pẹ̀lú ara ń tọ́ da tí wọ́n dálẹ̀ ni pé àwọn èrí àwọn sọ̀hábà láyé ànàbì kí àwọn ò káwọn ọmọ àyàn báyìí ní mọ́sálásí nírú táìmù yìí pé kí wọlé ọ̀wọ́ pọ̀lá yánà bí kò sí táyọ̀ máa rọwà mọ́sálásí rú táìmù kò jẹ́ pọ́n kálukú ọmọ sáàmù apáde lọ́tún lọ́sí ní wákìtà dóhà ilé ọmọ sọ́lá rẹ̀ lọ́nà ẹ̀lẹ́ tìǹà ọ̀nà ti ẹ̀lẹ́ níbi lọ́hùn ṣùgbọ́n ká tó lọ sọ́rọ̀ àwọn tí wọ́n sọ pé istihbab afẹ́ àti àwọn ẹ̀rí wọn ìyàwó Aisha radiyallahu anha ọ̀nà mẹ́ta ìní àhàdíìfù tí wọ́n gbàlọ́dọ̀ ọ̀yà ńlọ́gbà wà ọ̀nà kan wá pàwọn àwọn ọ̀rá nàbí ti yàn rí ọ̀nà kan tó wá tí wọ́n náà ọ̀rá nàbí ti yàn ọ̀nà kan wá tí wọ́n náà nàbí ti yàn ṣùgbọ́n tó bá tàjòdé ni. <laughs> máa sọ́nà sàlám subhata duha wàláwù sọ̀láha wà inni la usabbihuha riwaya man malik la astihibbuha ìrẹ́ sọ̀rọ̀ sàlám kọ́ máa yan náfìlà duha kápẹ́ wárí tí ń yàn ni èmi náà ìbá sí láìkì àti máa ṣùgbọ́n àríkọ́ máa ìtumọ̀ mi wá pé tó wáyé pé ń yàn èmi náà ìbá sí máa láìkì rẹ̀ tàbí kí máa yàn àwọn àfáà tí ń sọ̀rọ̀ bil istihbab wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ ya wa Aisha ni wípé ìrì ànàbì kọ́ máa yan nafila duha bil mudawama lẹ́n tí ń yàn jojúmọ́ kápẹ́ mo rí pé lára máa sọ bẹ́ẹ̀ tóòtọ́ àmì orí kọ́ máa ṣe báwọn o bọ́yọ́ náà ti àgbà ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ìyá ni wípé àà ṣe bá lè máa yan nafila duha gbọ́dọ̀ tó ń tọ́ sí gbọ̀yé ń bẹ̀ ni wípé téèyàn ó mú ní kíni o ìyàwó ni ìrìn àdàsọ sàlám kọ́ máa yàn báwọn èmi náà ìbá máa yàn léraléra kí ló kí wọ́n tu báwọn à ń bọ̀ mbẹ́ riwaya mi wa tẹ́mi ìyàwó lérè wípé ìyá sàlám máa yàn dùhà àkàsọ sàlám yìí sọ́lẹ̀ sọ́lẹ̀ dùhà onílà ìlà àyẹ̀jì àmì màgìbìhì àfitọ́ba wá àfitọ́ba ti àjòdè apá kan àfa sọ wípé ó ṣe é kójọ mọ́ra wọn pẹ̀lú àdífì ẹlẹ́ẹ̀kẹta wípé káánà rasulallah yusalli sọ́tà dùwà àrùbáà ànábì máa yan náà fílà wàyẹ̀zídù ma ṣá Allah kọ́dà ìgbà mí ń bẹ̀tẹ̀ pé a máa ju mẹ́rin lọ wọ́n ní túmẹ̀ ní wípé àdífi pé àfitọ́ bá ti àjò dé ìyá wa ń sọ pé máa yan dùhà ti àjò tó bá dé nínú mọ́sálásí èyí tí a sọ pé àrìn tí máa yan mẹ́rin o tàbí kọ́ yan tó bá jùbẹ̀ náà ọjẹ́ tinú ilé kò clear àwọn àfa wa ní kò burú tá a bá ń ṣe jámù yìí tá a ń ṣe jámù yìí ẹjẹ́ agbèrè àlọ́ kọ́ ìdà kan kọ́ ìdà ni wípé àwọn sọ̀hábà ìgangan gbogbo tó ń kálukú wọn máa ń sọ se ṣe gbogbo ẹ̀kọ́ ni ń rí báyìí pẹ̀lú ànàbí àwọn náà máa ń gba ọ̀rọ̀ látẹnu ara wọn a jẹ́ pé ọ̀rọ̀ pín méjì ìyá wa Aisha wọn ò rí kánàbí ọmọ yẹn dùhá apákasọ báwọn ṣùgbọ́n wọ́n gba ẹ̀gbà pé ń yàn wá látọ̀dọ̀ kí ni o látọ̀dọ̀ sọ̀hábà mi ọ̀rọ̀ mi tọ̀nà ṣùgbọ́n ìyàrí ànábì ti yan duha o salawatullahi wa salamu alayhi nígbà tọrọ bil istihbab jaa fil ma'ata bi isnadin sahih min athari ummil mu'minin aishata radiyallahu ta'ala mọ máa yan mẹ́rin lè ń tọ́pọ̀ jù níbi tó ti mọ́ mi láàdé láò nú ṣìrọ̀lì àbàwáyì máa tààrọ̀ túhùn máa kọ́dà tí wọ́n bá lè bá ń jíbà mi àti máa mi ń lè torí wọn fílẹ̀ ọ̀rọ̀ ń sì rinlẹ̀ dọ́dọ̀ yàwó Aisha kama kọjá Imam Malik fil adàbí jambin abúlábìnì Mas'ud lára àwọn tó náà máa ń takò sọ̀látù dùhà ni ṣùgbọ́n afẹ́rù mi wá wá fil musannaf tó kílíà ọ̀rọ̀ wípé n ti ń ta kò ń bẹ̀ ó nítumọ̀ o àwọn èèyàn kan yan dùhà nínú mọ́sálásí wọ́n wá kẹ́gbàjáde wà bá abúlábìnì Mas'ud wípé à kí lórí sí táwọn èèyàn ìdánwò yìí lọ́ba ní hmm, in kana la budda fafi buyutikum tẹ́ ẹ bá ti ẹ̀fẹ̀ máa yan dùhà léyìn tó جاء في سنة الترمذي من حديث أبي ذر الغفاري رضي الله عنه أرضاه أبو ذر بإسناد حسن أمس صلى الله عليه وسلم wọ́n bá ń sọ àbá sọ́rọ̀ jọkàn ọ wá ní Allah subhanahu wa ta'ala bó ń sọ̀rọ̀ kan pé kó wọ́n sọ fún wa hadithu kudusi hadithun kudusi tá a bá ti ẹ̀ ń jiyàn pa pé sáà lèyàn àbá lèyàn káwá ti ẹ̀wọ́ àdíṣẹ́ tọ́wọ́ láti bó kudusi látọ̀dọ̀ lọ́sọ̀tán lásọ̀dọ̀ àwọn àti min awwali nahar ó sì ọ kó tó kú òláyé kọ́ ọmọ yẹn náà fílà àrákà mẹ́rin fún mi níyàlẹ́ta akfika àkírọ̀ n ó sì máa ń sáyìn tún ti fìrọ̀lẹ́ ẹjọ́ náà sin èmi ọlọ́run ọba tọ́ ọba ti lọ́wọ́ àárọ̀ ó ti gbé ti o ó ti gbé ti ìrọ̀lẹ́ ojú kanù ojú mi جاء من حديث أبي ذر أيضا رضي الله عنه أرضاه وأبو الدرداء وأبو هريرة لطاطو tọ́jọ́ wípé ànábì máa máa dá mẹ́tẹ̀ẹ̀ta ń pè tí sì ń ṣe wà sí ìyà fún pé ẹ má fi àwẹjọ́ mẹ́ta lẹ́ o má wítìrí o wọ́n sì fi rọ́kì àtàyè dùhà ẹ má filẹ̀ ẹ má yan náfìlà àràkà dùhà àwùsọ ni khalili tàmítàtà ń sọ bẹ́ẹ̀ tàmítàtà ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n dìí fìkan wa ń bẹ arúsísà ń sọ wípé kullu sulama min ahadikum aw yusbihu ala kulli sulama min ahadikum sadaqa gbogbo ọmọdé náà pátá sulama lè larabawa òun ni gbogbo egun tí ń bẹ lára àti gbogbo ibi tára ti ń sẹ kìí sọ ọwọ́ nìkan o àti bá a ṣe ń sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí sàpá báyìí kàn báyìí ṣe báyìí ibi náà ibi àwọn náà àwọn náà àwọn náà àwọn náà àtẹsẹ̀ àtọmọ ẹsẹ̀ àti gbogbo ẹ̀ àti bí gbogbo ẹ̀ pátá ilẹ̀ yìí ọ̀nà bí dáadáa mà ilẹ̀ fi jẹ gbèsè kẹ́ ẹ máa ṣe sàárà lójoojúmọ́ ẹ sì wàá máa wo fàkúlù tasbihatin sadaqa gbogbo subhanallah tẹ̀ bá ń ṣe fara sọ àtàlá ẹ máa gbalada tahlila sadaqa anabi min dhalika rak'ata ad gbogbo kíní tẹ́ ẹ bá wá fẹ́ pé gbèsè ń lẹ́ẹ̀kan náà tẹ́ ẹ bá ìrìn náà fìlà àràkà méjì ń ó ti kọ́fà rẹ̀ wal hadith thabit. bákan náà àdífì jama sọ́lẹ̀tọ̀ ká pé umu hàní níyàwá shari'an na'am na'am àwọn ìyàwó sàsálàm ọlọ́npẹ́ ìyàwá ṣùgbọ́n tábí umu hàní ìyàwá ìyàwá umu hàní tá a bá ti ṣe àlàyé pé kìí sí ìyàwó sàsálàm a jẹ́ pé àwọn kan bẹ tá à ń pè ń wa tí wọn dáa tún àyà wọn. naam bá a bá tiẹ̀ sọ láyé àpọ̀nlé alẹ́ tó àti sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àpìyàn lára ìyàwó àrùn sàṣàrámù kèsì ìṣe ìyàwó àtẹ̀ntà mín pẹ̀lú ń tá alọ́sàṣàrá sọ́nà alukur'an ṣùgbọ́n à ń fi ń pọ́n wọn lé wípé pípẹ́ rà nípa àti àti lọ sáájú wa bẹ́ẹ̀ lómìnà fẹ́ sọ̀rọ̀ bàbá báhán bá gbé èèyàn àbẹ́yàn sọ láyé àpẹẹlẹ́ kò tíì sí tó burú mẹ́ ṣùgbọ́n ààlẹ̀ mọ́ wọn báhùn wípé ẹni tó bá ní àbú rẹ̀ ọwá dáràn lá sọ̀rọ̀ ń kíyà ṣùgbọ́n àgbọ̀rọ̀ sọ pé bàbá wa ànábí ayà wà lórí eléyìn ma kana muhammadun àbá àrùbí máa yàmà tó bí salawatullahi wa salamu alayhi sáyì sọ pé ìyàwó àgbà yàrá àlùbọ́sà ìyàwó àgbà na eléwé náà tí wọ́n sì àyà márùn torí ẹlòmíì orí rẹ̀ kàn ṣiṣẹ́ ẹlẹ̀ ní gbogbo ìgbà ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ní tòótọ́ agbọ́dọ̀ ẹ̀pù ara ẹ̀dórí nígbàtí àwọn kan bọ́ ọbẹ̀ wọ́n ní ìrún tánàbí kí ń jọ́nà torí fatih ni kọ́dà òun náà sì ni madhabu Khalid Walid nígbà tó sí hírọ̀ òun náà yànnà fìlà àràkà mẹ́jọ ẹni ìlú tó bá ti sí mẹ́rin fìlà àràkà mẹ́jọ pé ànàbí náà ń sí sorry tó sí Mẹ́kà ọ̀nà náà fìlà mélòó àràkà mẹ́jọ jàmáà ìjá alẹ́ pé ọ̀rọ̀ táwọn àfáà sọ kò rí bẹ́ẹ̀ tá bá ní náà fi àrákà mẹ́jọ tánà bí fi ń ṣèdúpẹ́ pé ọlọ́run sí mọ́kà fóònì ọjọ́ àbí ọjọ́ ọjọ́ àbí ọjọ́ ṣùgbọ́n ó mọ̀ á ní gàgà tó ọwa ni rẹ̀ wọ́n ni à ní náà ìyàwó ni subhata àdúhà ẹ̀ngbà ní ìṣùwà gangan sẹ́ ọwọ́ akílẹ̀ ọ̀rọ̀ ń pé kèé ṣe pé ń dúpẹ́ o bí ìdúpẹ́ náà lè kóónú rẹ o ṣùgbọ́n o subhata kíní o subhata duha irun duha onífisẹ́ kíní o onífìyàn anabi sallallahu alaihi wasallam nínú hadith imam muslim gbàgbà rahmatullahi ta'ala ó ń ṣe ọlọ́ni sọlátùlẹ àwàbínà hínà tẹmàdá tarumadu alfisal ìrun àwọn ẹni ọlọ́run àwọn ẹni rẹ̀ náà fílà àwọn tí a fi máa ń súnmọ́ lọ́run táìmù tó bá di wípé ẹ máa wè Emmanuel lárúbáwá táìmù tó bá di wípé òkúta bá ń gbóná tó fi á di wípé pátákò tí ń bẹ lẹ́sí ọmọ ràkúnmí tóun ètí ìgbò kò tó bẹ́ẹ̀ kó fi dúró lórí òkúta mọ́ ẹgbẹ́ gbọ́dọ̀ mi sì gbọ́dọ̀ wá táìmù ni a o wọ́n máa yàn náà o kìí ṣe bídíà ìyàwó Aisha tí wọ́n sọ wípé àwọn òrànṣà sálám kọmọ yan duha a náà ni àtọ́kọ́ àbí máa yan mẹ́rin àwọn náà ni àtọ́kọ́ àbí tó máa yan tí wọ́n bá ti àjòdè ní táwọn rí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ in tí ìyàwó abárí náà ni wọ́n sọ agangan wá yàn o tó clear àlàmọ́rì fún wa hada bi jambin jambu mi kí ẹnìkan nínú àwọn sọ̀hábà kí wọ́n sọ pé ànàbí máa ṣe báyìí kẹ́nì kó tó sọ pé kìí ṣe bẹ́ẹ̀ ọ̀dà nǹkan kan rú nínú ẹ̀sìn fún wa ó ń kálukú haddatha bima alima min sha'nihi in tó ń kálukú mà lọ́sọ̀n in tó kálukú tó mà ló ségé ní o ìyàwó Aisha fúnra wọn ní àfẹnu ní a ṣàlàyé fún wa wípé ẹnikẹ́ni tó bá sọ fún yín bí ànẹ́bí dúró tọ̀rì ìrọ́lọ́pàá fún yín o ìyá ọlọ́sọ bẹ́ẹ̀ o ǹjẹ́ kíyàwó èèyàn sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ sí wọ́kọ̀ mi kò dúó tọ́rì bẹ́ẹ̀ sì ni ìyá àwọn èyí àpamọ́wọ́ ànàbí o tó jẹ́ pé gbogbo bí ànàbí ìbálọ̀ ní ọjọ́ máa lọ wọ̀kọ̀dẹ̀ yàtọ̀ sàsàràm ṣùgbọ́n tàkọ́ mi kàmàjá fi sahihain ànábì wá sí ibi táwọn ànsọ́rí ládùúgbò àwọn ànsọ́rí kan ọ wá ibi tẹ́ ń dalẹ̀ sí fàbálà kọ ìmọ̀ ànábì sì tọ̀ nídùú sallallahu alaihi wasallam ẹ̀rí kan tó wá pé ẹ torí ààrẹ kan ti ń ṣe ní ojúgun pé ààrẹ yẹn ìran ààrẹ ohun tí yàmbá ti máa fi dúó tọ̀ yóò jẹ́ kí ààrẹ ohun tètè lọ ètò tún lékún bẹ̀ ń pé torí ààrẹ kan ti mẹ́ lójúgun ẹni kò mọ́lẹ̀ anusa salam yọ kọ alẹ kọmbi yọ kọ alẹ kọmbi jamaa àwọn àfáàsọ pọ̀lọpọ̀rọ̀ lórí bíbẹ̀rẹ̀ tọ̀ yẹn wé àwọn àyè kan bẹ téèyàn bá bẹ̀rẹ̀ tọ̀ ń bẹ béèyàn bá ti ẹ̀rí wájú kọ̀ǹtró ara lè kó nǹkan mi lẹ́yìn gẹ́gẹ́ bí àtàn kọ́dà yìí tọ́pọ̀ jù sàṣàṣàlám ó náà ni pé kítọ̀ sámátà só ńlá béèyàn bẹ̀rẹ̀ tọ̀ gan lórí kankéré naam kọ́dà ń gbà mí ọ̀pá nínú kóhùn wulẹ̀ pàṣókòtò òkè kóhùn ọ̀nà rò tọ̀ lápẹẹrẹ ibi ọba ta sí wọn fẹsẹ̀ òun ó fi omi sàn tàbí kéèyàn wá bẹ̀rẹ̀ tí bí ṣe ń ta sínú gbọ̀n ní ń yí mọ́ tí ẹ bá ní kí o sì mú wáṣẹ́ náà méjèèjì ewu lè yóò mú àkọ́kọ́ lẹ́yìn òun àbẹ̀lẹ̀ kejì jẹ̀máà ń ta bá ti rẹ́rì lọ́dọ̀ sàṣàrà ń pé kí lànàbí fẹ́ fàyọ fún wa mẹ́jẹ̀tọ́ ọ̀ta sí ala ànàbí ìdúró tọ̀rì ó sì kí ni o ọbẹ̀ rẹ̀ tọ̀rì bó tẹ̀lé pé masala àádòtọ́ àdòtọ́ yìí mẹ́fà làwọn àfa àpín sí báyìí bí a bá ti fẹ́ dúró tọ̀ tó bá jáyè ẹ̀gbin tó lè ń kọ́ tó bá jáyè tọ̀rọ̀ tí èsà yè ẹ̀gbin tí méjèèjì bá pápọ̀ mẹ́ ó le ó tún jáyè ẹ̀gbin kì í sáà ìpín kò tún le wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ rahimahumullah duhai táìmù wo lọ́wọ́ abẹ́rẹ̀ wákìtù duha bákan náà síyàtọ̀ ń bẹ láàrin sọ̀látù ìṣirọ́kì àti sọ̀látù duha bákan náà sí yàtọ̀ bẹ́ láàrin àṣùrúkù àti al-ishraq naam gẹ́gẹ́ bá sísára dé ní jẹjọ tí wọ́n bá ní àṣùrúkù lọ́dọ̀ lárúbáwá a ní tí wọ́n pè ní sọ̀látù ṣùrúkù àṣùrúkù ó ní tùlúrù ash-shams yíyọ oòrùn àmì sọ pé àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ lásìkò tóòrùn bá yọ فإذا ارتفعت الشمس قيد رمح قيد رمح táìmù tí بوانتا bá wá ń ta wẹ́rẹ́wẹ́rẹ́ ní n tó ti ń gùn bí orí ọkọ̀ àwọn àfáà sì ṣiṣẹ́ pọ̀ lórí ẹ̀ pé táìmù tá a ti wáyé táwọn ará àjọ ń bá ń fi nǹkan kan náà wà ní ti ń bẹ̀rẹ̀ ayé ti àìní tí ó jò tètè máa yáwọn èèyàn eyin afọ ìbánisẹ́ lórí rẹ̀ àwọn àfáà wá sẹ́ lórí ẹ̀ wọ́n wá rí wípé láàrin fifteen minutes ìní máa wà láàrin ṣùrúkù àti ìṣirọ́ọ̀kù ìṣirọ́ọ̀kù nígbà tó ọ̀rùn bá ti tàn dáadáa ṣùrúkù nígbà tó bá ń ṣẹ̀ṣẹ̀ ń yọ ọ́ ti ràn ràn ràn tọ́ba wá tọ́ba ń kápẹ́ bẹ̀rẹ̀ ní ìsìn bí táìmù bí 6 6 620 620 yíyọ òrùn ní ìsìn táìmù wo ni 6 now six thirty six thirty one lẹ́yìn fifteen minutes gbà yẹn àti kó sínú ìṣirọ́k lápẹẹrẹ àmì quarter to seven tàbí twenty minutes fifteen tàbí kíni o twenty. lẹ́yìn shuruk o ni ìṣirọ́kù òde àjẹpẹ̀ táìmù tí alùfàjáàrí ń yọ ní ìsìn níbi 5:13:14 mọ́ra wọn báwọn irọ́ asàfilẹ̀ bí bá bí láti bí ìjà eh, bí ọ̀sẹ̀ nǹkan mm, àbọ̀ sísìn bá bí 5:14:15 ṣùgbọ́n ti padà sí bí 5:11 5:12 nísìn bí 5:11 5:12 òní tùlúùl fajiri tá a bá ní fajiri yọ ní ìsìn ní five eleven òòrùn yọ ní five thirty one à five sixty one ẹ six thirty one títàn títàn rẹ̀ tọ́jẹ́ yí pé àsìkò mákìrùnmá tó fi lè lọ tán dáadáa òun jẹ́ bí kọ́tàtò seven táìmù wo ni sọ̀látù dúhà bẹ̀rẹ̀ báwọn quarter to seven or ten to seven ọ wá lọ rèé parí sí kùbẹ́ìlú kùbẹ́ìlú yíyọ kọ́ ìmọ́tò zọ̀hírọ̀ ọlọ́rẹ̀ parí sí ìgbà tí oòrùn bá fẹ́ tí ó dé kí ni o àárín ìdodo sánmà táìmù wá ní bẹ láàrin ìgbà tí duha parí sígbà tí òòrùn ó dé kíni o ìdodo sẹ́mà òun náà láàrin bíi ten minutes sí fifteen minutes náà ni èèyàn kọ́ dàrọ̀ rẹ̀ báwọn eléyìn lẹ́gbẹ̀ kan duha yìí ìkìláfù mi àfáà nípa wípé rákà mélòó ni a rí wípé akọlùhá rọkẹ̀ àtàní in tó kéré jù òní rákà méjì èyàn lè yan rákà mẹ́rin ènìyàn lè mẹ́fà èyàn lè kí ni o mẹ́jọ apá kan nìyàn lè yan méjìlá sí gbogbo àwọn àdíìtì tó wá ń pa ó méjìlá tí wọ́n bá kó jọ tán ìní àtò wúra díẹ̀ lẹ́wọ́n bá fi sọ wípé afdọ́lùhà thamanu rọ̀kà àtìn èyí tó dáa ju rákà mẹ́jọ wà àkìsàrùhà èyí tó sì pọ̀ ju rẹ̀ ẹ máa wo ẹ máa wo kí mọ̀ bí ọ̀rọ̀ wọn àfa nígbà lẹ́yìn tó dáa ní rákà kí ni o ṣùgbọ́n èyí tó pọ̀ ju rẹ̀ àlàkọ́ọ̀lì lórí ọ̀rọ̀ kan náà tán ni àrínú àwọn àfáà sọ wípé yusolihal insan na ṣáàtọ̀hu kò níye ọkàn bẹ̀rẹ̀ láti méjì ni ìbá àyànjú méjìlá lọ bá àyànjú gbá lọ bá àyànjáwó lọ ìdán sí kí la fẹ́ sọ lórí ọ̀rọ̀ mọ̀dá wa máa se ká máa wá yan dùhà jòjúmọ́ ńlọ́dàájú ni àbí ká máa yan jòjúmọ́ naam jẹ́mọ́ àtàlù lè dáhùn rẹ̀ gbogbo ń tà sọ̀kalẹ̀ ṣé agbọ́ ká máa yan jòjúmọ́ agbọ́yé ń bẹ̀ agbọ́yé mẹ́ agbọ́yé. Ah, àfáàní kẹ́wọ́n máa yàn jẹ ojúmọ́ wọ́n nílẹ̀ kọ̀ọ̀kan wọ́n láwọn gbóyé ń bẹ̀ barakallahu fik téèyàn bá yàn jẹ ojúmọ́ ẹnìkan tó sọ pé ìyàwó Aisha náà tí wọ́n ní bí ọmọ àwọn láàdé bí wọ́n jí bàbá àti màmá àwọn àwọn ò ní fi lẹ́mọ̀ jẹ̀mọ́ à béèyàn bá yàn jẹ ojúmọ́ sọ́sọ́ yàn tó ń bí díà naam jàmáà ẹnikẹ́ni tí bá wá máa wá yàn mọ́sálásí tára àdúgbò fi wá mọ̀ másìkò pé àfàlàgbájọ́ wà yàn kírókò dùwà ní mọ́sálásí ní ìsìn ọsọdún bídíà àbíkọ́ ọsọdún bídíà ọsọdún bídíà àbí ọsọdún bídíà ọsọdì ẹ̀yin tẹ́ lọ́sọdì kílẹ̀ rí yín wọ́n ní inú ilé ní àníṣà sáà ti ṣe kí ni o ní ti máa ń yàn kọ̀yàn rí mọ́sálásí ẹ́ ẹ́ bárakàlá tọ́bàyàn níbo tọ́bàyàn mọ́sálásí ọmọ láti kí ni o jama'a ọ̀rọ̀ ẹ̀sìn gba sùúrù kíyàn ọlọ́mọ àyàn náà fìlà duha ní masalasi kọ̀sọ́dọ̀ ń bídíà o ṣùgbọ́n kọ́ máa yàn nú ilé rẹ̀ ó ní ládájú kọ́yàn masalasi lọ àfáwà muslim ibn yasar èèyàn dáadáa ni masjidul khaif ọjà kan bẹ̀lẹ́yìn rẹ̀ ń gbà kan rí ìgbà tá kan rí ó kọjá arú àsìkò sí yìí kèé sọ̀rọ̀ bí ọ̀rọ̀ 100 eh, years 200 years nǹkan kan ọ̀nà ti dín o èèyàn dáadáa làáfà àfà wa lọ máa yan náà fìlà lára àwọn sálàfù ni o muslim lè yasar débi pé àwọn èèyàn ti wá ń fura pé ah táìmù báyìí ẹ̀ lè balagbájá Ni ní kírókọ rẹ̀ ní ọjà yóò ti wá yan náà fìlà duha ó wá dijọ́ kan àfá àti wọ wọ́n ti ń wò pé àfó ó ti wà ń bẹ́ ó ti àkọjá bẹ̀kọ̀ kọjá bẹ̀ wọn ọ̀mà àkànnà rí tọ kọjá àkànnà àwọn tẹ̀wọ̀n kọjá àwọn èsì pọ̀lọ́jà òjìjìnà gbóru wíì apá kan ògiri mọ́sálásí fanihadam lọ́ba dàlúlẹ̀ lẹ́yìn bá ń pariwo nínú ọjà pé halaka muslim halaka muslim afá ah, muslim nílẹ̀ sáré ah, yóò ti bá kìíní ìlọ́ ó sì bàṣẹ́lẹ̀ ẹbú ìlọ́ ó àwọn kẹ́kẹ́ kíní tí ń sọ̀kò náà ti pẹ́ ara ti ń fún aná pé kíní ọya kíní gbogbo wa ti dàdé ẹnu ọ̀nà mọ́sálásí falama nkọ́ṣà gobar eruku sàn pé eruku ama ó ti gbàgbó mọ́sálásí wọn kàlùkù sàn pé àìsá àìsá mọ́sùn mọ́bẹ̀ wa àtúmọ́ bí mi ọyẹ wọ nígbà tẹ̀rùkú wa ń lọlẹ̀ fa musliman yatashahad wọ́n bá bá fa àti ń ṣe tashahudu <laughs> tí ò mìíra rahimahullah rahmatan wasi'a bó ṣe wá parí tàṣáhùdù rẹ̀ tí ń ṣe o lọ́wọ́ rẹ̀rọ tó ti gbé sẹ́nà ẹ̀rù wa ń bà pé tí ó sì ń ra owó ni o tá a wà lórí ìrò tẹ́mi ti dàbújá abáraba sí àtẹ̀lé bẹ́ẹ̀. nínú bó. nínú bó. kéèyàn ọmọ yẹn ń jojúmọ́ kọ̀sánà ń bí díà kéyìn ò sì máa yàn nígbà míì kò fi ilẹ̀ náà gbà míì kò sódó kí ni o ó ń bídíà kó sì má yàn rárá kò mú kú ònú ẹ̀sìn ẹni tí bá wá ń yàn tọ́ ọ bá pè ló ń bídíà múṣkìlà nù o kí lọ́ sọ pẹ̀lú tásán padà sọ́nù àdìsí àbí lórí gbogbo àwọn oríkèríkè ara wa tamsasan sì máa mọ́là mọ́lẹ̀bẹ́ tó kílíà rẹ̀ fún wa ìdán ẹ̀jẹ̀ atúmùlọ́ ìdá tá a bá ń pè nǹkan bídíà bídíà ẹ pé tẹ̀bùdíìrù máa lẹ́yìísà bí bídíà tí ń bídíà tún in tí èbá tún ṣe bídíà kí yóò tún máa pè bídíà ó ń bídíà tún ló ń tọ̀ náà bàtà báwo gbogbo ọ̀rọ̀ tá a sọ kalẹ̀ yìí látòní ayé tá a wà yìí àwọn àfáà ní sáwọ ayé ìsìn kí ló fà fi ń dàbí ẹni wípé à ń rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kójọ kama akọ́rọ̀ alàlámà ibn abdulbari hadha alqawl afa ibn abdulbari ni gbogbo tí ń ṣẹlẹ̀ táàrí pẹ̀lú àwọn sọ̀hábà yìí lórí ọ̀rọ̀ duha lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹjẹ́ àlọ́rẹ̀ mọ̀ wípé kìí ṣe gbogbo ń tànà bí ń ṣe láyé ànàbí làwọn gbogbo sàbẹ́ kọ̀ọ̀kan lọ́mọ tán o gbogbo ẹ̀ ọlọ́run àkáàkì ọpọlọ wọn ni o eléyìí mẹlẹyìn eléyìí ọmọ eléyìí bẹlọjà ndó eléyìí ṣẹlẹ̀ eléyìí òsì lọ́dọ̀ nípa ṣẹlẹ̀ eléyìí bá nàbí lọ àjò tó ti ṣẹlẹ̀ eléyìí ọbànàbí lọ àjò tó ti ṣẹlẹ̀ eléyìí bẹnbí eléyìí bẹnbí eléyìí bẹnbí ṣùgbọ́n àwọn tí wọ́n wá ń padà ń gba ìmọ̀ àjọ lórí àwọn èèyàn yìí yín wá ń dàbí ẹni pé táwọn wá ń gbà àjọ yín wá ń dàbí ẹni pé ọ̀kan ọ̀kan nu wá ń dàbí ẹni pé ń gbẹ́sìn iye tàbí ti ń bẹ lọ́pọlọ rẹ̀ ju ti ń bẹ lọ́pọlọ àṣàbẹ́ lọ. naam ìdán tabani àwọn kan sọ báyìí nù wọn àwọn kan rí nǹkan báyìí àwọn kan dúró lórí nǹkan báyìí àwọn kan padà báyìí àwọn kan ṣe báyìí àwọn kan ṣe báyìí a máa mọ̀ wípé oore lọ́lọ́run fẹ́ fi ṣe fáwa àwárí gbogbo ẹ̀sìn kí ni o agbájọ agbájọ kí ni mọ́tí àbò èlé kí ni mọ́tí àbò èlé kí ni mọ́tí àbò èlé kí ni mọ́tí àbò èlé kèésì se pé ahán irú àdíjù sùlámọ́ ṣe ṣe ṣe ẹ̀kọ́ àbúlá ìbínú àbáṣì náà gbọ́rù yùn ó lè mọ́gbọ́ torí kò lè gbẹ́pọ̀ ńlọ́gbà wá kọ́takù àbúdárì tọ́gbà wá ní ìsìn ọlọ́run bí sọ fún àbí ọ̀sàtọ́lẹ̀ fún ànábì sì máa sọ̀rọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wọn pẹ̀lú sèṣì rẹ̀ táwọn òsì mọ̀ bóńtọ̀ ń seré agagaru abudari ní ìsìn rọ́jùlù ń dọ̀ìf ànábì pé ń nínú àdífi ìmáàmù wa muslim nígbà tó gbà sọ ah ẹ wá bì kan fèmí náà hà kí máa pàṣẹ ń bẹ ah òjò lórí wọ́n dẹ́wọ́ ìnáka dọ̀ìfún kọ́dà ń gbà tẹ̀ ń sọ̀rọ̀ ta ni ó fowó ọmọ òrukàn pamọ́ ànábì tún ní kọ́mọ́dé bẹ́ẹ̀ sọ ọmọ ń tẹ́ ń pè lọ́mọ àbí àdàmà ẹni tí ó máa pọ̀ lẹ́kún tó o bá wá lè máa padà tó wá fi ẹkún sun ẹkún lójú rẹ̀ inú ó tún máa wá bí pé à ń pọ̀ lẹ́kún òtún lè máa rẹ́rìn tí wọ́n pé kí náà fi ń ṣe ọ̀pẹ̀ kan torí pé ẹni tọ́mọ̀nà bí adama láìkì jù ní gbogbo ẹni tí wọ́n bá ń yàn án jẹ tí ó wà béèrè ìjọba ṣe pé ah, àmẹ́ kí ni burúkú mọ ìsọmọ gidi lọ́mọ ìsọmọ gidi kò lè èkó lójú tẹ bá ń wọ̀rọ̀ lọ wọ̀ bọ̀ ẹ ti wípé ìjọ ọmọ nàbẹ́rẹ́ àbàdì pọ́ fẹ́ máa jàfẹ́tọ̀ rẹ̀ lójú ọ̀nà ẹ̀tọ́ tóòtọ́ àdìbẹ̀ ìdẹ́n àwọn tá a kàkálẹ̀ àti oríṣi àwọn ọ̀rọ̀ yìí ǹjẹ́ àwa gan bi that pẹ̀lú gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ yìí táwa náà lè lọ́rọ̀ máa ka mọ́ àtà fún un àwọn kan tiẹ̀ sọ pé wọ́n bá ṣe gbogbo wáṣọ náà wọ́n ì máa dákọ̀ gbòbi tá a ti rí àwọn kírókọ rẹ̀ ẹ lọ ka alistidkar libna abdulbari alistidkar libna abdulbari one to thirty oní volume sẹ́ẹ̀ ẹjẹ́ àlọ́ka àtẹ̀muhid libna abdulbari na 1 to 18 bákan náà kàkà ìwà al-Ghalil baba albani bí idin láì lọ́wọ́ idil kohar àbá ń bẹ̀ bí a ń tó náà ìlú alìrìwá àbí fatul bari kálọ̀ owó mùjálàdù ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ na'am ààbò náà ń bẹ̀ insha rahman so bó sì wà a lè wo nítàṣà lè wò pọ̀ àlèwò mọ̀sánnáfù níbìlà bí ṣẹ́ibà 0109 wà 0116 bẹ so aláǹfààní àti lọ́rí máa wo àwọn kíni o àwọn tí àì wẹ́rẹ́wẹ́rẹ́ alẹ́lọ́wọ́ mú àtà ìmáàmù Malik dábàtẹ̀ sí sọ̀rọ̀ tẹ̀mù ìdàlẹ̀ tìbìkàrà mú àtà náà láti kíni o o náà là ń sọun ìdán gbogbo ń tá a kójọ yìí ẹnì kọ̀ọ̀kan wa tá a bá wá fẹ́ sọ pé agbọ́pọ̀ àfáà kan ń pe sọ̀látù dùàmbídíà lónìí á wà ó pẹ́rú àfáà wo ni kí gan ni máa yá sí lẹ́nu gan tẹ́lẹ̀ náà ah, tí àwọn bá ti ẹ̀rọ mẹ̀fẹ́ fà yìí kí ni ó wù wọn láti mú in tí ó pàmọ́dé àbù wọn lé tí wọ́n tún yẹ pé wọ́n tún gbé tuntun míì dé o ẹ wá gbọ́ o ẹ rí pé bẹ́ẹ̀ náà náà ni wọ́n ọ́fíìsì bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ wọ́n náà tún ti sáǹpù ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí ni gbogbo àti wọn wá pè ní bídíà yìí kí ni ìtumọ̀ tó fi jẹ́ bídíà ní ìsìn naam àdàdálẹ̀ nínú ẹ̀sìn naam tó bá jẹ́ pé ojú pé àwọn náà fẹ́ lọ síbi àwọn tó lọ ní àsìbáàbù ni ìbá ti ẹ̀tọ̀ fúyẹ́ díẹ̀ sáà ti ẹ̀tọ̀ pánà bí ṣe ṣùgbọ́n ìdìtẹ́ ẹsẹ́ làwọn fẹ́ lẹ̀ mọ́ ń tà wọn ṣe ẹ̀gbọ́dọ̀ tó fúyẹ́ díẹ̀ ẹ̀kàn wá ń tànà bí ṣe ẹ̀sìn ni ó sì nú ẹ̀sìn sí ẹ̀ ń pẹ́ kó tóbi lórí àyẹ̀yàn naam sẹ́ẹ̀mà pé ó tọ́ ẹ̀kú tó pé tánàbí ṣe nǹkan kan kí wọ́n wá ní à kò ṣe tó sì ṣe sẹ́ẹ̀mà pé ọgbà ìfarabalẹ̀ jẹ̀máà sàárì ọ̀pápọ̀ ẹlẹgbẹ̀rẹ̀ wà fáà báyìí náà ó tó lè lọ sí ìwádìí o ṣùgbọ́n tí ó bá ṣe ìwádìí yóò jẹ́ tó lè dá nǹkan ká o ẹni tí ó bá ṣe ìwádìí yóò jẹ́ tí ó náà ní ìpìlẹ̀ kan láà naam tí ó fi mọ̀ pé ọ̀túnrẹ́ tí ó fi mọ̀ wípé òsìrè jẹmọ́ àgbogbo ta wá gbọ́yé ìpata ká wá kóra wájọ bí mẹ́ta mẹ́rin ká lọ máa yan dùwà ń jẹmọ́ mọ́sálásí sáà gbọ́yé mẹ́ naam sí alemá tẹ́ksì ara wa kí ogun mọ́sálásí ó kún gbogbo táìmù kọ́ ajájọ ojúmọ́ naam tàbí ká fi sí bí àlámù duas time duas time pé sáà <coughs> lè sẹ́bẹ̀ alọ́sàdájọ́ra kan yọ́ sànú wọ́wọ́ bí idnillahi al-wahidil qahhar tó bá di jọ mẹ́rin jọ inṣáàlá wa nǹkan fìlẹ̀ bàkíyà ààbẹ̀ lórí dùhúlì wákìtì ààbẹ̀ lórí zawal bóòlù òrùn ṣe é yàtàrí táìmù ní ìran zuru zuru àti asiri àwọ̀ àkópapọ̀ níjọ́ mẹ́jọ ìjẹ́ náà fi làrákà méjì kan bẹ̀ lẹ́yìn asiri bì àbí ó sì ń bẹ̀ aṣọ lórí òun náà ànàbí máa ń yàn kí lọ́fà tẹ́ èèyàn ìjẹ̀má tó yàn jojúmọ́ bí idin láìlúwáìdìl kọ̀hárùwà nǹkan fún àbíkìyà nubayyana adil masail هذا وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا